mi ni Mrs. Samsa Adérónkẹ́ iṣẹ́ tí mo yàn láàyò láti máa ṣe ni iṣẹ́ bàtà ṣíṣe. ìyá ìṣojú kòkòrò ọmọ làkejì bàbá wo sàrẹ̀ ọlọ́wọ́ àwẹ̀ ó lẹ́gbẹ́. tí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ bàtà ṣíṣe ìgbà tí mo wà ní js one mo jó èèyàn kan tí mo máa ń like mo máa ń fẹ́ràn láti máa ṣe nǹkan tọkùnrin tó ń ṣe èmi nìkan dẹ̀ lóbìnrin nínú ọmọ tí àwọn òbí mi bí so tí má tá wà ní short time holiday wọ́n máa ní pé ká lọ fún vocational training school mi wà ní orílẹ̀ Agége tó tán bá ní pé ká lọ fún vocational training tí n bá lọ síbẹ̀ wọ́n máa ní pé tailoring oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀ tó mo wọ inú cobbling class nígbà yẹn wọ́n ṣàkọwà tán ṣe ń ṣe bàtà àti ibẹ̀ ni mo ti ní interest láti máa ṣe iṣẹ́ bàtà ìgbà tí mo padà délé àwọn ará àdúgbò wọn ń sọ̀rọ̀ pé à kí ló dé tí òbí mi máa gbà kí n lọ kọrú iṣẹ́ bẹ́ẹ̀ mo sọ pé òbí mi ni ra màmá mi ni pé rárá àwọn ò lè gbà wípé nǹkan tí bá wù tó bá wù mí látọkàn kí n lọ ṣe gbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ tí mo tẹ̀síwájú tí mo parí jẹ́stírì mo sọ fún mọ́mì pé kí n tó wọ SS gbogbo inú ọlídé tí mo wà yẹn mo fẹ́ lọ sí ibi tí màá ti kọ́ṣẹ́ wọ́n mi lọ síbi tí mo sì máa kọ́ṣẹ́ lóòótọ́ ìgbà tí mo débẹ̀ arákùnrin náà béèrè Mr Lupsi footwear ibiṣẹ́ wọn wà ní abúlé ọ́fíìsì wọn wà lábúlé Ẹ̀gbá wọ́n béèrè pé kí ló dé kí ni nǹkan tí mo rí láti lè tí mo sọ pé mo fẹ́ fi ṣiṣẹ́ yìí wọ́n sọ fún òbí mi pé kán má sanwó kán dúró kán jẹ́ kí n wò ó ní gbogbo táìmì táwọn bá wò mí bíi three months ti má good àwọn máa mọ bóyá mo lè follow up pẹ̀lú iṣẹ́ yẹn gbà tó fún mi ní one month ọ̀gá ọ̀kan mi tó ṣe ń ṣe anything fúnra mi mo máa lọ sídìí machine tí mo máa lọ ṣe gbogbo nǹkan tí màá lọ fáì tó máa fẹ́ lọ sọ́jà èmi náà máa mú lọ pé kí n lọ sọ́jà kí n lọ ra àwọn màtíríà tó àti bẹ̀ iṣẹ́ yẹn ó ń jẹ́ ìwúrí fún mi. iṣẹ́ níṣẹ́ jẹ́. màmá onídòdó tí ń gbẹlẹ́ ìkúnlé wa. iṣẹ́ níṣẹ́ jẹ́. ìpèníjà mi ni pé ìgbà tí mo tí mo ó ti tó time kí n kúrò lọ́dọ̀ ọ̀gá ọ̀gá sọ fún mi pé tí mi ò bá fi lè lọ tí n bá fẹ́ ṣe freedom òun ò ní fún mi láyè ó dẹ̀ máa ń fún àwọn ènìyàn láyè pé à tó máa fẹ́ ṣe freedom pé wọ́n máa fún wọn láyè pé kán lọ ṣiṣẹ́ níta bọ̀gá sọ fún mi pé òun ò lè gbà kí n lọ ṣiṣẹ́ níta torí pé kí ni ó sọ fáwọn òbí mi pé tán bá lè gbà kí wọ́n á máa ṣiṣẹ́ lábẹ́ ò mo ní pé rárá ìwọ̀nba tí n bá rí màá ṣe tí ó dẹ̀ ṣe wù kó mọ tó iye tán ní ká wá wá màá wá látìgbà yẹn náà mo ṣáà tẹ̀síwájú mo wá owó tọ̀gá ni kí n wá wá mo ṣe freedom ìgbà tí mo dẹ̀ ṣe freedom ọ̀gá gbàdúrà fún mi mo dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní agége lójú irun tí bá lọ ságége máa lọ ra material bẹ̀ ìgbà tí mi ò tí ní iṣẹ́ máa lọ ságége máa lọ béèrè lọ́wọ́ àwọn tó bá ń ṣe kọ́bla ládùúgbò máa ra material máa sọ fún wọn pé obìnrin ni mí kànjọ mo ń ṣe bàtà mo mọ̀ ọ́ pa ẹ̀ àwọn èèyàn ń gbéṣẹ́ fún mi ìgbà tí wọ́n rí i pé mo lákìtì wọn wọ́n rí ti ṣọwọ́ mi tó ṣe rí. lójú ẹsẹ̀ mi. máa yára máa gba bí iṣẹ́ mi lọ. nítorí òwúrọ̀ nìrin. ní àsìkò tí mo tí mò ń kọṣẹ́ tí mò ń tẹ̀síwájú lọ níbi iṣẹ́ òbí mi ń ṣàìsàn ó dẹ̀ wá bá ọ̀gá mi pé ọ̀gá ẹ jọ ọmọ yìí mo fẹ́ kẹ́ máa bá mi mójútó ọ̀dọ̀ rẹ̀ ló máa gbé kò sí nǹkan kan ibi tán ti fẹ́ lọ tọ́jú àwọn àwọn fẹ́ káwọn lọ síbi bẹ̀ káwọn lè wà òkè ọ̀gá mi dẹ̀ sọ pé kò sí wàhálà gẹ́gẹ́ báwo ènìyàn bá ṣe mọ̀ pé màá ṣe bí bàbá màá ṣe bí ìyá fún un kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ ìjọ tí òbí tí ò bá sí mọ́ kí ọmọ má ròhùn pé bóyá kò sẹ́nìkan tó kú fún un àmọ́ ìgbà tí ìyá mi lọ tí kò sí jíjẹ kò sí mímu tí èèyàn bá gbéṣẹ́ wá mo jẹ́ èèyàn kò tó yẹ pé ojú olótòótọ́ òdodo pẹ̀lú ọ̀gá mi tó bá gbéṣẹ́ wá ó jẹ́ ń rán bàtà ni mo mọ bó ṣe ń rán bàtà ọ̀gá mi ò kọ́ mi pọ̀ mo mọ̀ ọ́n rán màá ràn ọ̀gá Madé màá kówó fún wọn. ó ní ìjọ́ kan tí ebi ń pa mí mo béèrè lọ́wọ́ ọ̀gá pé ọ̀gá ìjọ ẹ fún mi ní twenty naira kí pure water àti biscuit ọ̀gá mi ní rárá tí mi bá ní wá iṣẹ́ mọ́ kí n má wà mọ́ àmọ́ mo tún múra mi dúró pé mi ò gbúdọ̀ iṣẹ́ yìí màá fi ṣe nǹkan rere mo dúpẹ́ pé mo ní ohun rere tí mo lè tọ́ka sí wípé à mo fi iṣẹ́ yìí mo fi ṣe nǹkan rere àwọn èèyàn dẹ̀ ń rí mi láwùjọ wọ́n ń buyì fún mi pé à obìnrin yìí kò ń ṣẹni à téèyàn lè fọwọ́ rọ́ sẹ́yìn. níbi táwọn minibus tán dúró sí máa yẹ wọnú dáńfó odidi iṣẹ́ mi. kò sí irú ìdojúkọ tó wù kán lè dojúkọ kán má rò pé bóyá àwọn ò lè overcome pé àbóyá káwọn lọ tara àwọn lọ́pọ̀ káwọn máa lọ rìnrìn kùnrin káwọn rí ọkùnrin tó máa fún àwọn lówó kò sówó tọkùnrin lè fún yàn ju pé yorùbá sọ pé àtẹ́lẹwọ́ ẹni kò kí ń tanni jẹ nǹkan téèyàn bá dẹ̀ dúró lórí ẹ̀ téèyàn believe pé yes màá dúró màá ṣoríire èèyàn máa make ẹ̀ time tí mo dẹ̀ wá ń sùn gbà yẹn ọ̀gá mi fine art teacher mi ó máa ń sọ fún mi pé òun máa help mi torí pé kí ni òun like irú decision tí mo make pé mo fẹ́ ṣiṣẹ́ ọkùnrin ibi tí arábìnrin náà tó ṣe ìrànlọ́wọ́ fún mi dé ìgbà tí mò ń kọ́ṣe tí mi ò tí ì mọ nǹkan kan arábìnrin máa fún mi ní owó pé òun irú bàtà báyìí òun láìkẹ́ kóun lọ ṣe kí lọ bóun kí lọ bóun ṣe wá màá lọ sọ́dọ̀ ọ̀gá mi màá sọ fún wọn báyìí báyìí báyìí báyìí mo jó lòtítọ́ màá kówó fún ọ̀gá náà máa ra màtíríà wọ́n á lè fi kan mi tí bá dẹ̀ dé kò dé sùn ọ̀gá mi máa wọ́ káàkiri gbogbo ní sùn ah ọmọ mi ọmọ final class ni òun ló bá mi ṣe kinní yìí o òun ló bá mi ṣe àfinní kan kìnnì kan inú mi máa dùn irú nǹkan bẹ́ẹ̀ ó tún jẹ́ nǹkan tó jẹ́ kí ìwúrí kó bá mi láti lè máa keep on kí n máa lè ṣiṣẹ́ yẹn lọ. nígbà tó ní mọ́tò ẹnì ẹ̀ tètè wọlé ọlọ́yà ká máa lọ ah, ẹ wọlé àwọn òbí mi tí bá wà nínú ilé tí bá ń sọ tó máa ń béèrè lọ́wọ́ mi pé kí ló fẹ́ jẹ́ ní ọjọ́ ọ̀la ní skul kí má ti rí kí tíṣà mi kọ́ ti kọ kí ló nínú bóyá nínú Yorùbá ni kí ló fẹ́ jẹ́ ní ọjọ́ ọ̀la what do you want to become in future màá ti èmi ní àkọ́kọ́ èèyàn tí màá kọ́kọ́ jáde pé ni mo fẹ́ ṣe mo fẹ́ ṣe iṣẹ́ àwọn tó máa ń ṣe bàtà gbogbo wọn máa rẹ́rìn-ín pé ẹ wo ọmọdé èyí kí ló mọ̀ ó fẹ́ ṣiṣẹ́ bàtà ó mọ̀ kan tó ń sọ ó lè ṣe dókítà ó lè ṣe nurse fine iṣẹ́ tó wà òkè ni àmọ́ nǹkan tí èèyàn bá nífẹ̀ẹ́ sí láti máa ṣe kéèyàn kankan kó má ṣe gànyàn pé à ò lè ṣe é gbogbo àwọn tó wà ní kíláàsì ìgbà yẹn tí máa lọ sí sùn máa mú kíní ṣúkà tán máa fi ń rán bàtà máa kó sínú báàgì mi máa mú òwú máa kó sínú báàgì mi tó má ti lè ní kí fẹ́ jẹ́ lọ́jọ́ ọ̀la èmi ni màá jáde tí má jáde màá sọ gbogbo ẹ̀ ìdí tó fi fẹ́ràn ẹ̀ màá sọ gbogbo ẹ̀ fún wọn ó jẹ́ àtibẹ̀ táwọn tíṣà yẹn mi ò sọ̀rọ̀ tí rí pé kí wọ́n sọ pé àjọ torí ọlọ́run ò lọ́rọ̀ lẹ́nu iṣẹ́ bàtà ṣíṣe iṣẹ́ ọwọ́ mi tí mo yàn láàyò ni.